Thank you you. so very much. We love hmm. and man, important to gidi ni Auntie Peggy, where are you seated? Just wave, wave, let me see you. Thank you so much for coming. Ǹjọ́ tí bá fẹ́ ṣe nǹkan kí n pè é kẹ́ máa wà. Ẹ máa ṣáwà. Mo jẹ́rìí yín, I trust you. Ṣàjẹ́ tí ò lọ́gàá, Ọlọ́run nìkan where are you? I know me, I ṣáà know that you will be here. Torí da da da da house my mother asked iye ẹkọ olewo nu wọn madam saje amuno travel and that tells you that everybody were just so sure that whatever. Chairman, sorry. Kábíyèsí o, mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ẹni bá rọ́ba fín lọ́ba pa mi ò tó yájú sọ́ba. kábíyèsí the ẹbí dènà of Ìpẹ́rù I was at his coronation kábíyèsí it's a pleasure seeing you again kábíyèsí women DJ can we have. just a bit of music that I see here. Even without looking at the list, I see my bosses here. Àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá Alhaji Yinka Kodri. Thank you very much, Daddy, for the support all the time. We appreciate you. Kakawa, one love, sir. Thank you so very much. Ajagungbade, I cite you. Thank you very much. Abro Nabe Larry, thank you so very much for coming. Dadi Agbakin, Chief Takawa of Lagos. That's the way the introduction should go. Thank you very much, sir. Eshe Golly, we appreciate you. Murphy Afolabi, thank you so very much. My darling sister, for looking Folukeda Ramola, thank you so much for coming. Why is Bimbo Thomas? Bimbo, why are you seated? I love you always, darling. Good to see you. Thank you so much for coming. Yomi, Thank you, darling. I see you walking around trying to put things together. We love you. Toyosi Adesanya, where's my Toyosi? I love you, darling. Always, you will always be there. Ibi da da da da, Toyosi, you are an amazing soul. I say that behind you, and I'm saying it to your face. nǹkan tiẹ̀ náà ò ní bàjẹ́ lágbára náà ìjọ kan ẹ̀yẹ gbogbo wa báyìí náà la máa máa péjú síbẹ̀ Bijayi Rasulullah thank you very much okay in case you don't know when you hear me say alhamdulillah astaghfirullah latest alaja ni ó dẹ̀ ní ìjà ẹ tó bá ṣẹ̀ mi tí bá ṣépè fún ó máa mọ kí ló dé tẹ ní hà wọ́n ní three months níbo tèmi mo fẹ́ gbé fún one year mo fẹ́ gbé tèmi fún one year so better kí gbogbo yín máa gba àdúrà lẹ́nu mi ń sìn. Sani Sani Ali torí mo yẹ dé o ti kọ́kọ́ fọwọ́ ta mí lọ́gọ̀ àṣẹ ìwà lẹ́nu mi o títí mọ̀ Kamilu Kompo where you are thank you so much thank you Faithia mother of all nations always there supporting our own thank you so much Moji yawa.